àdìs uh, 2650 láti gbéra láàárọ̀ inṣàlá báàbù ẹlẹ́ẹ̀kẹsàn nù kìtàbù shahadat báàbù la yashhadu ala shahadati jawr idha ushhida báàbù kí ẹ má jẹ́rí èké tí wọ́n bá pè rẹ̀ ẹ̀rí ẹ̀bù àbùsí tí wọ́n bá pè kọ́ wá jẹ́ ìtùbọ̀ pé ẹ̀rí tí wọ́n bí ọ sí ẹ̀rí àbùsí ni mùsùlùmí alábọ̀lọ̀ jẹ́rí wà alaikum salam àbdùlá kí ẹ má jẹ́rí èké àwọn ọ̀fẹ́ fẹ́ sí ẹ̀jẹ̀rí àbùsí kí ẹ gba àmì ìjẹ̀rí àbùsí ó ní ó lọ gbé ọ̀fẹ́ adákan fẹ́ kó bòmí láti rí tọba níbi àṣọ báyìí báyìí tó sì máa ń pa rẹ̀ àfi tí wọ́n tún wọn náà pé kéré yìí irọ́ ni ó lè à yà wọ excuse ọlọ́gbẹ́ rárá àmì ìjẹ̀rí èké ó ní àdé two àdáfẹ́nà abdán akbarana abdullahi akbarana abu hayyan التميمي عن شعبي عن نعمان بن بشير رضي الله عنهما ثم قال نعمان بن بشير مثلا يرسي عميدي قال سألت أمي سألت أمي أبي بعد الموهبة لي في ماله من ماله عند باباني يعني لو بابا باني واسا قي أنفقوا مني هو كبوا ما يا يلو يعني ìyá tí Nu'man bin Bashir olùgbé bàbá Nu'man bin Bashir pé kó fún ní kó fún lówó lówó yẹn summa bada lahu fawahabaha li ọba àtúntò ọba fún fakarat obìnrin náà lọ́wọ́ tó wá ronúpọ̀ kàkà yìí tí n tó tó ń fẹ́ ìdá ibẹ̀ fakalla arda hatta tashhadu dabi sallam ti gbà àfi tó bá lè bí lọ àdùsílẹ̀ pé tó dáa báwọn inú àwọn ọmọ kábíyèrè ẹ̀bùfẹ́ nìkan fàákàtà bí yẹ́ di wàhálà golan bàbá mi Bashir ọba múlò man lọ́wọ́ ó wà lọ́mọkùnrin gbà náà ọba múlò fa'ata bí nàbí sallallahu alayhi wa sallam faqal ọba mú mi wádùn ànábì sallallahu alayhi wa ọba pé inna umma o binta rawaha sa'alat ni ba'da al لهذا دجدجو يعو مي توجي ماما يي n bu ní ẹ̀bùn nínú dúkìá mi fọmọ yìí alákàwọ́lá tó sì wá ó sọ lẹ́yìn sọ ọmọ mí lẹ́yìn tó bá wọn náà lẹ́bù bá wọn kàrà náà انت اقول لا تشهدني على جر ما في مجال يا ابو سي ما في مجال ابو سي وقال ابو جريزة عن شعبي لا اشهد على جور مجال لوري ابو سي مجال لوري رو مجال لوري رو ولا مسافر يعني ولا با gbogbo àwọn nǹkan báyẹn tí àwọn táwọn ọ̀kà kún gbogbo ẹ̀fọ́ látà ló wà ní ẹ̀sìn kọ́lọ́ọ̀bà mọ́tà fún ẹ̀sẹ̀ wàjẹ̀wọ́ ọlọ́ọ̀bà lọ́n kó sàánú wa wa alaikum salaam ẹni tó lọ́mọ bí mẹ́ta àti mẹ́rin hmm. tó wà sí ọmọ kan méjì wà lọ jáde hmm. kí wọ́n àlàbọ̀ tó wà láti méjì rẹ̀ bí wọ́n àwọn ọ̀rọ̀ tó wà nínú bẹ́ẹ̀ ni jẹ́ pé nǹkan tó wáyé pé obìnrin jẹ́ pé nǹkan tó wáyé bisikíìtì kan kẹ́lẹ́ yẹn sẹ́yìn rẹ̀ wọ́n tó wáyé pé nǹkan tó kọ́ máa lò ní àdísì yìí méjì bá gbàgbé bàtà ní òdì èyí jẹ́ pé bọ̀tì yóò bisikíìtì kan kẹ́lẹ́ sẹ́yìn kí ẹ̀ ra gbogbo ọlọ́dà jùlọ tó dà jùlọ ni òdì èyí tí ẹ bá lè ra gbogbo ọdọ́ pé nǹkan tó kọ́ tẹ̀ tán ni eléyìí kò sábà ń bẹ̀ ara ìṣẹ̀tà máa ṣẹlẹ̀ ní kọ́lọ́ bá wọ̀rọ̀ sílẹ̀ Abubakar Siddiq radiyallahu anhu àrímájá sílẹ̀ Abubakar Siddiq fa olóòjá àti gbogbo ẹ̀dẹ́ ni lẹ́yìn àwọn anábì ọlọ́ọ̀bà anábì ní sallallahu alaihi wasallam òun ọyọ báyìí rí kọ́wọ̀ báyìí rí lórí ẹnìkan tó dájú Abubakar lẹ́yìn àwọn anábì ọlọ́ọ̀bà khairu nas siwala anbiya Abubakar ẹni tó dájú náà wọ̀nyẹn lẹ́yìn àwọn anábì ọlọ́ọ̀bà أما أبو بكر الأصبر يا رسول الله وجلب علمني الدعاء أدعو في صلاتي بها في صلبي في صلاتي قبل لا دعاء سيما شلوري نمي أبو بكر الأصبر قبل لا دعاء سيما شلوري نمي النبي اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكبر ذنوب إلا أنت أدعاء دي على النبي قال سيدنا أبو بكر بولا باو مسيا بسفورا ملي تقو كواتدبي فريدني أفي وبدا فريدني abubakar sì bí tọ́jú àgbélọ́ tó wá sàbòsítọ́ pọ̀ gbọ́dọ̀ àbòsí ti bí a ti O ìnàbọ̀rọ̀ mi yé so àwọn ajé àti máa ka ọ̀rọ̀ pé ah, ah. àfikọ́ wa tó ló ní ìgbà tí a kà kún ìwé àwọn nǹkan báyìí yé kà kún ọ̀pọ̀lọpọ̀ yé kà kún èyí kọlọ́pọ̀ yé kà kún ṣe bàbá adam socks ó dára fún òdiwọ́ òdiwọ́ pé àwọn yòókù mu ìrà fún ọmọ ìrà dálẹ̀ èyí ló bá ẹni tó àsìkò yẹn ni eléyìí gbogbo ẹ̀ṣá àfikún ọba akọ́sọ àṣà kó forí kó forí lẹ́sẹ̀ wájú wa ọlọ́fà gbé ká máa sí ọ̀pọ̀lọpọ̀ istikfa ká máa sí ọ̀pọ̀lọpọ̀ istikfa wallahu ta'ala alam. wa alaikum salaam dùlọ. wọ́n jọ wọ́n jọ lọ́ọ̀dù òun ló wọ́n jọ lọ sí òun lò sóògùn ti dáa nù tó táwọn ìgbóhùn bá rí tẹ́sà ti ṣe tí ó ṣe wọn náà ṣe tẹ́ǹtì ló rí lóbi ṣe àríwá ẹ̀kọ́ ni táwọn ìgbóhùn bá rí tẹ́ǹtì bá ẹ̀wọ̀n ṣe àbíkọ́ tẹ̀ ti ṣe tó dájú tiẹ̀ lọ. the only thing is that eh, ọlọ́gbà fúrújì wa dáàtì olùsè kéèyàn ká máa tọrọ istikfar lọ́pọ̀ kéèyàn má jọra ẹ lójú mọ́ ká àdéhìsì kan láì mo sì gbọ́ wà ní ẹ̀yìn lọ́dọ̀ afá kan ó ní èyí ó sin náà ọba èyí ó sin náà ọba yóò sì torí ẹ̀ wọ́n náà èyí ó sẹ́ lọ́ọ̀ba yóò sì torí ẹ̀ wà lẹ́nu náà mo ní ẹ̀rọ ilé ìtú lágbára bá ó lẹ́nu ní oṣù lọ́wọ́ alẹ́ ìgbàlọ́ rẹ̀ gbàmọ́ lọ orí mo ti fọ́jú gbà lọ yóò aṣọ lè mọ́ èyí náà sẹ́lẹ̀ ọba yóò akábàmà yóò sùkú sọ́lọ́ ọba lọ́wọ́ lọ́wọ́ forí jìbẹ́ lọ́gbà mo forí jìyàn ọ̀la ọba yìí kò sẹ́jú lè bèè pé mo ti forí jìyàn mo ti sùkú sọ́lọ́ ọba lọ́rùn ó di yé wa bó ti rí nìyẹn kọ́lọ́ ọba sọ so which means ìtọ́rọ istikfar ìbáàdà lánìí lọ́wọ́ lọ́wọ́ sọ pé inna Allah kọlọ́wọ́ kí ni fẹ́ràn máa máa máa lè kọlu kaba yìí ilé ìlú ọ̀dà àbáwọn ẹ̀sẹ̀ báyìí àrùmọ́dá sí mo sọ̀rọ̀ ìkòrò yìí wípé à ń jáde tẹ̀bílì lọ́dún kan à ń lọ à ń tí àwọn àwọn àlọ́ ọkọ̀ àwọn aláyé ká ọlọ́wọ́ sá foríjì wọn àwọn sáà ìṣúra ìjìnlẹ̀ ìtajìmọ̀ gbogbo ọdún wa lọ́kọ̀ àwọn ìṣe lọ Pakistan rí wọn á bí wọn ròyìn Pakistan fún wa wọn ròyìn pé àwọn ṣéwù wọ́n sọ pé tó bá kọ́ rọrùn fáwọn láti má jẹ búrẹ́dì láti máa fúláwà ẹ̀ káwọn káwọn pò sínú omi káwọn ẹgbẹ́ mi àti máa jẹ búrẹ́dì táìmù táwọn fi jẹ búrẹ́dì ẹ̀gá àwọn ti wéṣẹ̀ láti jọ́sìn fún ọlọ́ọ̀bà wọn kò sí ìwọ ọlọ́àmọ̀dára sáwọn ọ̀dà lè mẹ́wàá wáyé tẹ́gbẹ́ àwọn èèyàn wò pé káwọn jẹ búrẹ́dì gan àwọn ti wéṣẹ̀ táìmù àwọn ọ̀dà èyí mo fi ronú jíbi náà gan máa fi zikiri kẹjáre mo bá gbé kọ́ra mo bá bẹ̀rẹ̀ sí ka Quran sọ́tò fatir mo wá ń kà sọ́tò fatir Quran thirty eight eight thirty five èyí tí a kẹ́kẹ́ tó kọ́ sọ́tò ìyáàfin níparí súra ẹ̀ ọlọ́wà ní tábí máa mọ́ àwọn èèyàn lórí àìdá wọn ni kò sẹ́ni kan tí tẹkùn lórí ẹ̀mà ìbọn mọ́ lọ́wọ́ láàrin ní aláìsá àwọn ṣé ìwé àwọn náà tẹ̀lé wọn bàbá oníkiri mú lọ́dún múlá ọlọ́dọ́gbọ́ bàbá ọmọ yẹn lórí àyíká wọn ni kò sẹ́ àtàwọn náà ní <coughs> bàbá mi ẹyẹ yìí wọ́n ká gbogbo láyé dá kọ́lọ́dá forí yìí wà láàrin olùfẹ́ àgbẹ̀gbọ́ fẹ́ lọ́wọ́ ah, ẹ wo Suleiman alayhi ọ̀sọ́fà wọn yòókù ẹ̀pẹ́ wọ́n lóhun yìí lọ kí Suleiman àtàwọn ẹ̀yìn àlẹ́mọ́tẹ̀ ìmọ̀lẹ̀ táwọn òsì nímà ẹ̀yàwó àìmọ́ ìta títàwà tẹ̀mọ́lẹ̀ kọ́lọ̀ ọba kó sọ àlọ́wà kálọ̀ sábà kún fún ìsìnkú àkálẹ̀ jìnà táwọn kàbáyà àwọn kéèké ọlọ́mọ foríjì wa pẹ̀lú àlọ́ aláwa ìrún wa ọmọ ìlà àwọn tàlímù ọlọ́sùn foríjì wa máa ṣe kírun nìsín tí a sì wà máa sí àwọn mọ̀lẹ́kọ̀ọ́ máa tọrọ àforíjì fún ọ̀sán ìsìnkú àbùdí lẹ́nu اللهم اغفر الله وارحمه اللهم اغفر الله وارحمه لا لا يكفيك ودي عنه ولو بعض لينا قد وعدوا وعد قد عن التعليم اوه وقاج ودي وعد قد عمولو اه عديات الله جاء جلال دار الكلامة نعم نعم علي السود 651 قال إمام بخاري رحمه الله حدثنا عادم حدثنا شعبة حدثنا أبو حمزة قال سميت زهدا ابن مدرب قال سميت إمران بن حسين رضي الله عنه قال ثم قال سيدنا إمران بن حسين ومن ذلك قال النبي صلى الله عليه وسلم ìṣẹ́lọ́tọ́ báyìí خيركم قرني اما تودع tó wọ́n dáa jù nínú يعني اما صحابه خيركم قرني قد أتنا جنوين أو تبع لبا ثم الذين يلونهم لين وتتلوا ثم الذين يلونهم لين وتتلوا قال إمران إمران يقول لا عبري أذكر النبي صلى الله عليه وسلم أذكر رسول الله بعد قرنين أو ثلاثة بويا النبي بلا يعني بسلا سي امي جو ثم الذين يلونهم ثم الذين يلونهم بابا بكتا فقال النبي صلى الله عليه وسلم إن بعدكم قوما لينا أو كوعدي يقولون ولا يعتملنون وما دلني ونسي فكتا ونمي أمانة وما تشي أمانة ويشهدون ولا يستشهدون وما جري لوري انتبقوا وما تسجون وما جري سين هذا هو ولكن يوم

خير خير الناس هو ليه خير الناس هو ليه خيركم ودي يوا ما سوف يبقى ما سالي كوريتا واي وات ايشي وريني كاكا بيكا كاكا بيكا بيكا كاكا بيكا راو خيركم كرني نيكو سيائر الناس لا راو يقول لي وعسليو ودي يوا قولي وانو بخاري باك وانو بي باي باي وما يلا دار ودي يوا بيجيب وحنا لا با نيجي وا ودي يوا ولو مسافر يوا 2652 الناس عبين نعم حدثنا محمد بن كثير أخبرنا سفيان عن منصور عن إبراهيم عن أبي عن عبيدة عن عبيدة عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال خير الناس تقولين أولا كنين khairukum àbí ẹ̀kọ́ ni àdìsí kẹ́lẹ́ ni àdìsí Buhari náà ló yẹjì ó di wa tí wọ́n rẹ̀ lọ́dọ̀ pé khairun nas qarni fáìn tí wọ́n rẹ̀ khairukum qarni ó di yẹn wallahu ta'ala alam khairun nas qarni àwọn tó dáa dùn níyà eléyìí ó kún ju tẹ́lá àkọ́ ẹ̀ lọ nas mẹ́rin àtàwọn tó síwájú wa tó ń bọ̀ lẹ́yìn wa gbogbo pátá àwọn sàbẹ̀ ló dáa jùlọ lẹ́yìn àwọn ànábì ọlọ́ọ̀bà kò sí tó dáta àwọn sàádà lè sẹ́lẹ̀ ó di ní gbogbo àwọn àlùkùn tó kọjá lọ ní khairu bí ayàtọ̀ pé kuntum khairu ummatin kí ni ukhrijat lin-nas ó di ìjọba ìjọba ìjọba ènìyàn dé àwọn adájú inú gbogbo ẹ̀dá lẹ́ni obìnrin lọ dájú ó di wa ọmọ ènìyàn àti màláìkà tàrà dájú afá ọmọ ènìyàn bó ìgbọ́tọ̀ ń sẹlẹ̀ ọba la wílì sàtò kókò àwọn ẹ̀yẹ ọ̀sẹ̀lẹ̀tọ̀ sẹlẹ̀ ọba mọ̀lẹ́kà tí ọ̀sẹ̀lẹ̀ ọba ń kọ́ ọmọ ènìyàn báwo mọ̀lẹ́kà tẹ̀sùbà ti ń ṣe ìwọ́n ní omú tẹ̀sùbà lọ mọ̀lẹ́kà omú tẹ̀sùbà lọ ṣe ń ṣe ní kòkò jámbẹ̀ ọjọ́ omú tẹ̀sùbà lọ bẹ̀rẹ̀ báyìí kí akẹ́kọ̀ọ́ kàtọ̀ pé ọmọ ènìyàn wá ní tẹ̀lé gómìn free will àjẹ́lẹ́ náà ní free will àjẹ́lẹ́ náà ní free will àbí àlejò náà ní free will náà ní free will tó ní free will yẹ kọ́lọ́ sọ́mọ ènìyàn tó dáa jùlọ. gbọ́n ka sọ̀rọ̀ alákàlẹ̀ ìsáná kàtàní ìtàkùn mi gbé لقد خلقنا الإنسان في أحسن التقويم بيني نعم آية آية ولي بس كوكوت وبيبنا نعم اللي كتر من ده ايه صرا اه سو أفاد ما رأك ولي لك كرمنا بني آدم لجل جاتك ولهما نبي آدم لجل جاتك ولهما نبي آدم بني نعم أها sàlẹ̀sàlẹ̀ jáde torí láàrin ọmọ ènìyàn láti sílẹ̀ fi jáde àlẹ́ mi sì jáde gbogbo ẹ̀dá àríwá ẹ̀kọ́ ni náà àkójá kan bí mo tún mo fẹ́ ká mú jáde àti mú jáde ìjà ńlá kan bẹ̀ pé glo ni fún ẹni wà lọ́mọ ènìyàn kọ́lọ́dà jù. bẹ́ẹ̀ni ọ̀kan nínú ẹ̀ nínú ẹ̀ nù ọlọ́wọ́ ọba lọ́dọ́ mi ènìyàn fúnra rẹ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ àwọn ọwọ́ tó tọ́ sí àbámbàláìka oníkàlùkù máa jẹ́ màláìka àwọn jẹ́ màláìka àlẹ́bí ní ọlọ́ọ̀bá nígbàtà àwọn màláìkà ju wa àwọn màláìkà ju wa ọlọ́ọ̀bá wọ́n tó bèèrè fún láyé wọ́n gbádùn ní ayé wọ́n jẹ wọ́n mú wọ́n ṣe everything dákun àjẹ́nà fáwà fáwà láti jẹ́nà káwà náà máa jẹ ọ̀nà rà bí o ní fẹ́ mo fẹ́ àṣẹjá bí ẹni mo fọwọ́ mi dá lọ àṣẹmi bí dá ní pé màláìkà máa jẹ́ màláìkà á sì jẹ́ màláìkà kún fàyà kún àbọ̀ mi ni mo fọwọ́ ara mi dá kí n tó sọ pé kún fàyà kún sí ó di ọmọ ènìyàn dáa ju màláìkà lọ naam ahẹ́n àyàkọ́wà ọ̀gbìn àbí nẹ́sì kan wà sọ pé ó fi tó ṣe gbogbo ẹ̀ lókè ọ̀gá ọ̀gá lọ́mọ ènìyàn bẹ́ẹ̀ yàrá ló sì fákìrò ó di ọlọ́run ní ká màláìkà kó ń sojú fún ẹbí àdẹ̀ ó di ọ̀gá nù níbi jọ́ ọ̀gá gbogbo ọ̀nà ọmọ ènìyàn ní àdẹ̀ àbí ẹ̀kọ́ ni. ọlọ́run nípa mẹ́lẹ́gà kó ìsìdúró lè adam wọ́n tẹ̀rí bá fún ẹbí adam ó di yíwa wallahu ta'ala alam sọmi ni lọ́dà àti parí gbogbo ẹ̀ náà lè sí abdulaziz bumbaz mi anabi muhammad ó lọ ká gbogbo gbogbo ẹ̀ ọmọ ènìyàn rẹ̀ rí òun ààyè sẹ́dá kankan òde rí sidratul muntaha ẹni kankan òde rí ẹni kan òsì débẹ̀ olódó àyọ̀rọ̀ pé makamu ńlá da sílẹ̀rà tó lè mú ń ta lè á máa dàlà ṣẹpa lè mustapha makamu wàtàlá ìmáà mìsìlùhọ́ fàwọ́ á ilé ìṣẹ̀dẹ̀ lórúkọ wa makamu àyẹ̀kan wàtàlá ìbú fọ́nbọ̀rọ̀ máa mìsìlùhọ́ kò sí ìjọwé bẹ̀rẹ̀ kò sí wẹ̀ ó lè láṣẹ́kà lè mustapha kò sí ìrìnlẹ̀ mustapha ni ó lè ọ̀yà mọ́wọ́n púpọ̀ rẹ̀ lórí odò ọ̀dọ́ ọdún kọkalẹ̀ tẹ ko kórì rẹ ogun bú dọ́là jáde ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ anilọ́lá ṣàkà lélẹ́ mustapha à mustapha ilé yorì rẹ̀ wò àwọn <laughs> tí àwọn mustapha tá a bọ̀ orí wọn máa wú ní bí gàrí orí yẹn ni ní orí tiẹ̀ bẹ́ẹ̀ yà á jẹ́ ẹ̀jẹ̀ ọ̀pọ̀ tó kó kalẹ̀ ṣe ọlọ́wọ́ mustapha sọ̀rọ̀ yìí wa náà kí ni àwọn yìí lọ. نعم الذي خير الناس قرن وتودع بني ديني وتودع بلوبا ثم الذين يلونهم لين ثم الذين يلونهم ثم الذين ثم يجي أقوام لينا أو قوعد تسبق شعادة أحد إن يميل يوم بورا قدو يوم الجري يوم تواجه براري ونقول والله والله تالله أعتقد ودي ويمينه شعلته لما بولا قدوم ما جاء يرو اجل ابو قران قال ابراهيم وكانوا يضربوننا على شهاده اذا عصى يا ابراهيم ودي لبا كيريوم ان وفي اسوتي بورا وسين وسين جري قالوا بيقول لك وزي والعاده تلوري يعدهم ما با ويلوري كما بورا ما ما جري ما ما في كلاس ما ذاتي ما وما الى ذلك ودي باب ما قيل في شعلة الزور báàbù àlàyé tó wá ń pa kí ẹ máa jẹ́rìí èkì kọ́ máa jẹ́rìí èkì ẹ̀jẹ̀rìí èkì náà ní ẹ̀rí rọ́ ó di wà قال الله عز وجل والذين لا يشهدون الزورا وضلوا رؤيا وعباد الرحمن ولهم عباد الرحمن والذين لا يشهدون وجريك إذن سيسيا وعباد الرحمن وجريك لا لا لا لا أو كتمان الشهادة ìwọ́n tó jẹ́rìí kí aburú ni ìwọ́n tó sì mọ ohun tó tó jẹ́rìí tó fi ọkọ̀ tó fẹ́ rí pamá tó kọ́ bá tó bá jẹ́rìí ohun tó hàn tó kọ́ máa ẹ̀sẹ̀ ńlá lòun náà ó di wọlkìtìmánu ṣahada àti kéèyàn máa fi ẹ̀rí pamá ọ̀la tẹ̀túmù ṣahada tó ẹbẹ́ máa fẹ̀rí pamá mọ̀ yẹ túmù hù ẹ̀yìnà ò ìtumọ̀nà àkọlùbà ẹni tó bá jẹ́rìí tó bá fẹ̀rí pamá ó kó ẹ̀sẹ̀ sínú ọkàn rẹ̀ nù ó di wallahu bima ta'maluna alim ọlọ́run bá dẹ̀ mọ̀ nípa gbogbo وقال تعالى أرسلتكم بشعادة أي أماتي ما جاء لدوري لوري عن بقبو فجأة الله بعد محمد علي السوت عن 653 حدثنا عبد الله بن منبر سمع وهب بن جرير وعبد المالك ابن إبراهيم قال أواني ميزو حدثنا شعبه سيدنا شوب باسره عن عبيد الله ابن أبي بكر بن أنس من بعد عبيد الله عم أبي بكر عم أنس عن أنس رضي الله عنه قلهم قلنا أنس بايقي إيه؟ سئل النبي صلى الله عليه وسلم عن القبائل وبيلو شنو بيع سيولة سنة سلالة وبيلو أعوان سيولة سنة سلالة قال إشراك بالله òun ní àlèkí ẹ máa ṣe bọ pẹ̀lú ọlọ́run ọ̀gá gbogbo ẹ̀ṣẹ̀ nìyẹn al-ishraku billah kí ẹ máa ṣe bọ pẹ̀lú ọlọ́run bá òkúókó walidayn kí ẹ yẹ mọ́kọ́mọ́ sáwọn òbí ẹ̀ méjèèjì kí ẹ yẹ mọ́kọ́mọ́ sáwọn òbí ẹ̀ méjèèjì katlu nas kí ẹ pààyàn kí ẹ pààyàn àwọn kí ẹ máa pààyàn ìṣẹ́ ńlá láwọn kàbáyé nù wọ́n ṣe zoro kí máa jẹ́rìí èké kí máa jẹ́rìí rọ́ bẹ́ẹ̀ tí sojú ọkọ̀ lọ́gbọ̀n تابعوا كندر كندر الباني وابو عامر وبهز وعبد الصمد الشوبة ابو عبد الشوبة 2654 àwọn tó ń sàrò yìí bẹ̀rẹ̀ kó bá fi súnmọ́ dìbẹ̀ wọ́n lẹ́ẹ̀kan wọ́n gbọ́ حدثنا مسدد حدثنا بشر بن مفدل حدثنا جلال وي جبيرجة جريب جبير جبير جري جريب كده جبيب جريري أنا عبد الرحمن ابن أبي بكرة عن أبيه رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم شرط على أنبيكم بأكبر كبائر àtàbí ní fẹ́ kí n fún ní ìròyìn nípa àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi tó tóbi àwọn tó tóbi lọ àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi tó àwọn tó tóbi salasan owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́ta kálù bala ya rasulallah wọ́n ní bẹ́ẹ̀ ni sọ fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kálà al-ishraku billah ó náà ní kí yẹn máa ṣe bẹ̀ pẹ̀lú ọlọ́run ọba wa okoko فقال على عبو وقول الزور كي إيه ما صريكي على وقول الزور ماذا لا يقررها عبر سبيل كتير حتى قلنا ليته سكت وقلت لم يوعدوه قال اسماعيل بن ابراهيم اسماعيل ما ابراهيم ما حدثنا جريري جريري حدثنا عبد الرحمن عبد الرحمن لنا اخبار بعديثه kọlọ́n kó sánù kankan wa kálọ́ bá ń lọ́mọ kálọ́ báàbù báàbù mi báàbù ṣáàrẹ̀tù àmà báàbù kí afọ́jújẹ́rì ń sí nǹkan ẹ́ tí ọlọ́mọdé fi yíwájú bá sára yẹ́ lọ sọ́lọ́lá níbi karim wà lá àlìhí wa ashabihi ajma'in wassalamu alaikum warahmatullahi wabarakatuhu